mọ̀dá olórí Tèmítọ́pẹ́ Ẹnìtàn Ògúnwùsì popularly known as Her Regal Majesty and she is also a princess princess of Agoiwoye mama wa báwo ló ṣe rí lára yín nígbà tí ẹ gbọ́ mo rí yín tẹ̀ ń jóná sátidé ẹni jó ti bẹ̀rẹ̀ ní kíkan kíkan mama báwo ló ṣe rí. the doing of the Lord most high and it is marvelous in our sight orí ọ̀fẹ́ ọlọ́run children are the heritage of the Most High God. They are priceless. They are treasurable. The blessing that God has bestowed upon us in this house of Odudua is unquantifiable. Ní kákàkiri gbogbo àgbáyé ni kakakiri gbogbo agbaye ààyò tuntun pẹ̀lú àwọn tí mo tí mo àpè ní treasures I really thank God Almighty for this addition and I want to say a huge congratulations to, to the entire Yoruba race the entire house of Oduduwa and of course to our beautiful olórí tó belong back congratulations to you God will continue to strengthen you this is the beginning of new things. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Multiple honor unto the glory of God. Amen. Thanks to God Almighty. Thanks to our Father Onyof and thanks to all of us and the entire world at large. God bless you. Thank you. Thank you.